ìfihàn orí kẹẹ̀ẹ́dógún. mo tún rí ohun abàmì mìíràn ní ọ̀run ohun ńlá àti ohun ìyanu àwọn áńgẹ́lì méje tí àjàkálẹ̀ àrùn méje ti ìkẹyìn wà ní ìkáwọ́ wọn nítorí pé àwọn ni wọ́n mú ìbínú ọlọ́run wá sí òpin mo tún rí ohun tí ó dàbí òkun dígí tí iná wà nínú rẹ̀ àwọn kan dúró lẹ́bàá òkun dígí náà àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà àti ère rẹ̀ àti iye orúkọ rẹ̀ wọ́n mú hápù ọlọ́run lọ́wọ́ wọ́n ń kọ orin Mósè ìránṣẹ́ ọlọ́run àti orin ọ̀dọ́ àgùntàn náà pé. iṣẹ́ ńlá àti iṣẹ́ ìyanu ni iṣẹ́ rẹ olúwa ọlọ́run olódùmarè òdodo àti òtítọ́ ni àwọn iṣẹ́ ọ̀nà rẹ ọba àwọn orílẹ̀-èdè ta ni kò ní bẹ̀rù rẹ olúwa ta ni kò ní fi ògo fún orúkọ rẹ nítorí ìwọ nìkan ni ó pé. nítorí gbogbo àwọn orílẹ̀-èdè yóò wá wọn yóò júbà níwájú rẹ nítorí òdodo rẹ farahàn gbangba. lẹ́yìn èyí mo tún rí tẹ́ḿpìlì tí ó ṣí sílẹ̀ ní ọ̀run àgọ́ ẹ̀rí wà nínú rẹ̀ àwọn áńgẹ́lì méje tí wọ́n ní àjàkálẹ̀ àrùn méje níkàáwọ́ jáde láti inú tẹ́ḿpìlì náà wá wọ́n wọ aṣọ funfun tí ó ń tàn bí ìmọ́lẹ̀ wúrà ni wọ́n fi ṣe ìgbàyà wọn ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè náà fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje náà ní àwo wúrà kéékèèké kọ̀ọ̀kan àwọn àwo wúrà yìí kún fún ìbínú ọlọ́run ẹni tí ó wà láàyè láé àti láéláé inú tẹ́ḿpìlì wa kún fún èéfín ògo ọlọ́run àti ti agbára rẹ̀ kò sí ẹni tí ó lè wọ inú tẹ́ḿpìlì títí tí àwọn àjàkálẹ̀ àrùn méje ti àwọn áńgẹ́lì méje náà fi parí.